nínú àyájọ́ ẹ̀nì nínú ìtàn wa ní ọjọ́ keje oṣù keje ọdún 1998 ni olóyè Moshood Abiola Kashimawo kú sí àhámọ́ ìjọba a gbọ́ wípé àìsàn ọkàn ló ṣekú pa olóògbé náà. bákan náà ní ọjọ́ keje oṣù keje ọdún 2011 ìjọba fi òfin de lílo ẹ̀rọ alùpùpù tí a mọ̀ sí ọ̀kadà ní ìpínlẹ̀ Maduguri bákan náà ní ọjọ́ keje oṣù keje ọdún two thousand and seven ni a ṣe ìfilọ́lẹ̀ àwọn ohun àràmàǹdà méje ní àgbáyé ìyẹn seven wonders of the world